ifá ní kámúrágbá ká fi tara gbá ìwà ìwà là ń wá ìwà kámúrágbá ká fi tara gbà ìwà ìwà là ń wá ìwà kámúrágbá ká fi takúta ìwà ìwà là ń wá ìwà dífá fún Ọ̀rúnmìlà níjọ́ ìwà sí lọ nílé bàbá bàbá wo bàbá Ọ̀rúnmìlà ó níyàwó kan à ń pè ní ìwà èdè àìyedè kan wá ṣẹlẹ̀ láàrin tọkọtìyàwó bíyàwó ṣe rí pẹ́kọ̀ọ́ òun jáde nìyẹn ló bá bínú ló kẹ́rù rẹ̀ ló jáde níjọ́ tóbìnrin yìí sì ti wá jáde nílé baba eku ò wá fẹ́ máa dúbí eku mọ́ ẹyẹ ò fẹ́ máa dúbí ẹyẹ èèyàn ò fẹ́ máa fọ̀n bí èèyàn ah, ah, bàbá wa ní kí ló ṣubú tẹ̀hún ó bá tọ̀ àwọn awo rẹ̀ lọ wọ́n yan eh, ọ̀run rẹ̀ wò ah, wọ́n ní baba kí ló sọnù mọ́yìn lọ́wọ́ nǹkan kan sọnù mọ́ yín lọ́wọ́ tí ò yẹ kó sọnù òun ló ṣokùnfà eh, àléèbá àfàtó yìí ó ní àwọn ọmọ awo òun jánà ó ní òun ò rí ìyàwó òun ìwà ni kán bíi fálẹ́rẹ̀ kí ni kò ń ṣe ẹ̀bọ kí làárú ètùtù wo làá ní wọ́n bá bí ifá ah, wọ́n ní baba ifá yóò yẹn bọ o Ọ̀rúnmìlà ní ifá ajániláyàwó ní balẹ̀ tí ò yẹn bọ wọ́n ní àyàfi kí baba wá ìwà kan baba bá bẹ̀rẹ̀ sí wá aya rẹ̀ Odele alára bẹ́ẹ̀ ni orí wà òdèlé ajérò bẹ́ẹ̀ ni orí wà òdèlé ọ̀hárangún àga bẹ́ẹ̀ ni orí wà ó wá mórílé ó de ọ̀run ó lóun ó wà lọ sóde ọ̀run tó ń ti tó ń ti mú nǹkan wá ẹdẹnubodè báyìí pẹ̀kírẹ̀kí ìwà ló ṣe é aya mi kí ló dé kí ni irú ìbínú wo ló ń bí tó jáde ńlé láì dágbére fún mi ìjọ́ tó ti jáde ọkàn mi ò balẹ̀ lọ́wọ́ ó ní pé o tiẹ̀ wáhùn eku ó mọ kébi eku ẹyẹ ó sì mọ dúdú ẹyẹ èèyàn mọ fọhùn bí èèyàn àtúbà àtúnṣe èèyàn sọ wànù ó lóun ò móríire wáyé ó ní fáfẹ́ tó lóríire tó lẹ́sẹ̀ eré ibi orí bá ń gbé ní eré kẹsẹ̀ ní bá lọ bàbá Ọ̀rúnmìlà wá ìwà kan béèyàn bá ti sọ wànù. So ọba àmọ́ kú sí ṣọ́ọ̀ṣì ọba àmọ́ kú mọ́sálásí kó mọ́ kú sílé ifá ó ń tẹ́ra rẹ ni o hmm? kò sí ẹ̀sìn kan lẹ́yìn ìwà rere ìwà rere ìwà rere òun lẹ̀sọ́ èèyàn ìwà lẹ̀sìn ìwà ní bánidé sàré bọ́lọ́jọ́ bá dé. Hmm. Hmm. ẹ̀sùn bàbá ká tó máa lọ sàn bàbá ẹ jọ̀ọ́ a rí i pé a máa ń gbọ́ pé ẹ máa ń sọ̀rọ̀ nípa bàbá wa Wọlé Ṣóyínká dáadáa ǹjẹ́ àjọṣepọ̀ wà láàrin ẹ̀yin àti wọn sà. bẹ́ẹ̀ ni fódìdí ọdún mẹ́wàá gbáko nígbà tí mo bẹ̀rẹ̀ ẹsẹ̀ ẹ̀ eré tí mo ti di òṣìṣẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì lábẹ́ late professor Ọlárótìmí ni mo ti wọlé sí University of Ife nígbà yẹn ṣùgbọ́n ọdún mẹ́wàá ni mo wà lẹ́yìn Professor Ọlárótìmí ìgbà tí Professor Ọlárótìmí lọ sí Port Harcourt tó fi OAU sílẹ̀ ìgbà yẹn ni yunifásitì gbé wọlé Ṣóyínká kúrò ní department of uh, literature pé kí wọ́n wá hẹ́ẹ̀dì department of dramatic arts níbi tẹ́mi ti wà ọ̀gá mi Wọlé Ṣóyínká ó wá darí mi fún ọdún mẹ́wàá míì ó darí mi fọdún mẹ́wàá àwa jọ ṣiṣẹ́ àjọrò ìlú èbó káàkiri káàkiri káàkiri. Eh. ó mú mi rìnrìn àjò ó là mí lójú túbọ̀ sí i tó bẹ́ẹ̀ mi ì lè gbàgbé àwọn ọ̀gá méjèèjì tí mo dákọ kò sẹ́ni tí mi lo ọdún mẹ́wàá mẹ́wàá lọ́ndà rẹ̀ gbígbẹ̀yìn kọ́ṣẹ́ ọdún mẹ́wàá kan tún lọ kọ́ ọdún mẹ́wàá lọ́dọ̀ kejì òun ni tí bá ń sọ̀rọ̀ eré lọ́jọ́ tòní kì í wé jọmí lójúmọ́ torí gbogbo tó yẹ kó níyàn lára níta ogún ọdún kọ́ yàtọ̀ sí pé a tún lọ kà á ní drama àwa mo ṣe practical ogún ọdún yàtọ̀ sí years tí mo fi kàwé hmm. èmi wọlé ṣe ń ká kọ́lọ́run bá ń fọ̀run kẹ́ Ọláròtìmí náà. Hmm. ẹ̀yin tẹ́ ń wò mí nílé iṣẹ́ tẹ́ ti ń gbóhùn lẹ́nu mi àti ẹ̀yin tẹ́ ń wò mí nílé ẹ̀yin ò ní kú èmi náà ò ní rùn ìwòye àmọ́dún àjọmọ́ fi àìkú dẹ́gbẹ̀ra àmọ́ yìí lé àmọ́ yìí yí a máa jọ faga fẹ̀gbẹ́ gúnra wa nítorí pé ikú kì í pa òfo àìsàn kì í ṣe lẹ́ẹ̀lẹ̀ pírí lólogo jí màá tún ẹ tún gbọ́ mi níwò ìyá àmọ́dún o ẹ ní fi ọdún yìí ṣe àṣemọ hmm, ẹ sì ní kú mọ́ mi lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọdé ń bẹ̀. ẹ dàgbà ẹ dògbò ẹ tó ẹ jù mí lọkùnrin lóbìnrin ẹ mọ bí ọbẹ níbẹsù àtẹ́lẹsẹ̀ ní tẹ̀là ẹ tẹ̀lé àyípẹ wọn ní àgbàyẹkú yẹkú orí ìgbà ìgbà òwò àgbàyẹkẹtẹ sọ̀kalẹ̀ ó di fá fún ọlọmọ àwáyé ikú ikú nkanlẹ lílọ àrùn kanlẹ rè wọn ní kó rúwa ikú ó ṣe ikú ò ogún ọdún òní o kangiri kangiri kangiri lókè owó òkè kangiri. ọgbọ̀n ọdún òní kagiri kagiri kagiri lòkè ó òkè kagiri òkè ó òkè ó òkè ń bẹ láìkú láyé ogúnrẹ́ ọkọ wọn bókè sọta ọ̀tàlẹ́wì bókè òkè ní ọ̀rẹ́ yìí gbogbo wọn ẹ ọ̀tá o òdì bá ti ṣe gbégbà ọ̀pá gbóngbó ó dífá fún ọrìn lọ́jọ́ aṣọ tọ́ntì kọjá ọ̀run bọ̀ wáyé fíjìpá abìta parapara ló dífá fún kẹlẹ̀ èyí tí sọmọ kẹyìn wọn léńjẹ léńjẹ wọn ní orúbọ láìkú láyé kẹlẹ rú kẹlẹ tù aṣọ pupa kì í gbókù lọ sísà aṣọ pupa wàrìwàrì ọ̀run aboríjàǹdù èpè wọ́n pè wá lọ́rùn àjẹ́ aṣọ pupa la iná ni sí wọn aṣọ pupa o kì mọ̀mọ́ igbókù lọ sísà o aṣọ pupa. ẹni máa kú kọ̀ wọ́ o bẹ́ẹ̀ ń gbọ́ mi ọsẹ ní kí gbogbo ohun tí mo sẹ kó sẹ mọ́ lára kankan ní kó kàn yín gbọ̀ngbà nítorí takẹsẹ ní ṣe láwùjọ tògó sẹ́ǹsẹ̀ ló máa ń ṣe láwùjọ gbogbo òrìṣà táwí lónìí hmm. ire o. àṣẹ ẹ ṣeun ni mo fi pray fún yín ikú yẹ lórí ọmọ awo ìyẹkúyẹkú ọ̀yẹ́ngẹ́lẹ́.